الحمد لله رب العالمين الحمد لله الذي جعل المسلم مما يحبه ويرضى عنه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أشهد أن محمدا عبده ورسوله القائل اللهم إني أسألك حبك وحب من يحبك وحب عمل يقرب إلى حبك صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين عما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى واعلموا أن غاية المسلم أن يرضى الله عنه ويحب ويحبه وللوصول إلى هذه الغاية العظيمة لا بد أن يتعرف المسلم على الأمور التي يحبه الله ويحب العاملين بها ومن أهم الأمور التي يحبها الله تعالى ويحب العاملين بها هذا الذي نتكلم في خطبتنا اليوم أدى أفكم الله وبوا وبعد توقيبا الله أنني ọlọ́pẹ́ olóorí ọba ẹ̀yìn ọpẹ́ ni fún ọlọ́run ọba ọba tó ṣe mùsùlùmí nínú ẹni tó ṣe pé ó nífẹ̀ẹ́ sí lórílẹ̀ ó sì yọ́nú sí mùsùlùmí gẹ́gẹ́ bó ti sọ pé òun kórìíra àwọn kèfèrí òun sì nínú sí wọn àṣóní ọlọ́run bá nínú ìjọsìn kò sóró orúkún ànẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam ẹrùsùn ọlọ́run bá ní ṣe ìṣẹ́ ọlọ́run bá sí ní pẹ̀lú ẹni tọ́sọ nínú ọ̀kan náà rẹ̀ báyìí pé ọlọ́run ò ń béèrè lọ́wọ́ rẹ̀ kí n ní ìfẹ́ rẹ̀ kí n sì nífẹ̀ẹ́ sí ẹni tí ọ bá nífẹ̀ẹ́ rẹ̀ ọlọ́run ọlọ́run ò mọ́ ń béèrè lọ́wọ́ rẹ̀ ìfẹ́ iṣẹ́ bá ó fi nífẹ̀ẹ́ ó ń sọ ọlọ́mọ máa ń ṣe àdúrà yìí Allahumma inna as'aluka hubbaka wa hubba man وحب أمل يقرب إلى حبك afáà tí ní lọ́gbà àdìsì náà wà ìgbà àti ìgbẹ̀ tọ́lọ́bà lẹ́dìnà kọlọ̀bà ara léra aṣọ abẹ́rẹ̀ àti gbogbo àwọn tó bá rí tẹ́ ọ̀sẹ̀ tó fi di ọjọ́ ẹ̀ṣà lẹ́yìn eléyìí àwátá jẹ́ òsàn ọlọ́run ẹjẹ́ abẹ́rẹ̀ ọlọ́run ọba ìjá lọ́mọ pé pàápín ihun tí ọlọ́run bó fi yọ́nú sí ẹni ọba jẹ́ mùsùlùmí tí ó sì fi nífẹ̀ẹ́ rẹ̀ pàápín rẹ̀ náà ní kó fi wọ àlùjẹ́nà ẹni ọlọ́run bá nífẹ̀ẹ́ yọ wọ àlùjẹ́nà ọlọ́run ẹni ọlọ́run bá yọ́nú sí tó bá túwà lálùjẹ́nà ọlọ́run bọ́ máa wí fún pé yà áhàlẹ̀lì jẹ́nà alìtòrì ìdúró na ṣe án àzídòkún ẹ̀yìn ara lálùjẹ́nà kò sí nǹkan kata a káátà símá ó ti làwákò nínú yàáná ó sì ti fi wá wọ àdìjẹ́nà rẹ̀ kí ló tó wá kùn ọlọ́run wá dáhùn lóhùn pé láfíà ni ọ̀sẹ̀ kan ìyọ́nú ìní ọlọ́run ìyọ́nú ọlọ́run ọba nínú àwọn àlékún tí ó

يحب معالي الأمور وأشرافه dájúdájú ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ sí gbogbo àwọn iṣẹ́ ìtọ́ba ìpé bá máa ń lékè ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ó sì nífẹ̀ẹ́ sí gbogbo àwọn iṣẹ́ tó bá jẹ́ pé ó jẹ́ iṣẹ́ ọlọ́lá nínú àwọn iṣẹ́ ọlọ́lá ìta síwájú òun náà ní gbogbo àlámọ̀rí tó ti jẹmọ́ àlámọ̀rí ẹ̀sìn tẹ́sìn lélẹ̀ tẹ́sìn lélẹ̀ tẹ́sìn lélẹ̀ tí bọ́lọ́run ti ní àṣẹ nì tí bá nàbí ṣe gbé kalẹ̀ ní tí yẹn bá tún ṣe ọlọ́ọ̀bọ̀ ma nífẹ̀ẹ́ yẹn bẹ́ẹ̀ náà wá ní àwọn ìwà èyí tó ṣe pé èèyàn máa lò láàrin àwọn èèyàn tó ṣe pé èèyàn máa fi tún àwùjọ àwọn èèyàn ṣe ibi yóò tí yẹn bá bá rí èèyàn lára àwọn iṣẹ́ tó lékè ní ó kéré nínú ẹni tó ṣe pé ọlọ́run bá dá tó fún nírú nǹkan báyìí tó máa wà láàrin àwọn èèyàn lẹ́ni tí ó máa ṣàtúnṣe wọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn ṣe kọ́bàjẹ́ kọ́bàjẹ́ iná ẹni máa ń bẹ fóró wọn ṣùgbọ́n tọ́lọ́n bá ní pé kéèyàn wá náà tó ṣe pé tó bá fẹ́ bàjẹ́ wọ́n bẹ́ ní tí tún ṣe tó bá fẹ́ bàjẹ́ wọ́n bẹ́ ní tí tún ṣe pẹ̀lú àwọn ìwà tó rẹwà ó wà nínú ẹni tọ́lọ́n bá nífẹ̀ẹ́ sí o ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tó pé tí ń ṣe tọ́lọ́n bó máa fi nífẹ̀ẹ́ èèyàn òun náà ni máa ń yẹlẹ àkọlà àwọn ìwà èyí tó jùlọ tí ẹ bá ti ń wùwú ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ fọ́ máa nífẹ̀ẹ́ èèyàn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọ sọ fún anú àdìsí ká tó gún rẹ́gbẹ́ tí a fara tàbàrá ní bá sọ ọlọ́run bá sọ pé inna Allaha yuhibbu ma'ali al-akhlaq bá nífẹ̀ẹ́ sí àwọn ìwà èyí tó ṣe pé ó lékè kásùmá gbàgbé wípé àwọn ìwà tí a bá ń wo àwọn ìwà dáadáa nínú àwọn kàmáàlì ìmáà àpẹẹrẹ pé ìgbàgbọ́ ẹni yẹn pé iná ni tó ń sọ ọlọ́run pé iná mọ́bọ ìsú lè wò tán ní mama káàrí mọ́dá àkọlà wọ́n gbé mi dìde láti jẹ́ pé kí n wá pé àwọn ìwà ọbọlá tí wọ́n mùsùlùmí bá ń bẹ nínú àwọn tó ṣe pé òun wo àwọn ìwà ọbọlá náà nínú àwọn ìwà ọbọlá tí a ń retí kí olùgbàgbọ́ òdodo máa ṣe tí wọ́n sọ pé ìwà rẹ̀ lékè láwùjọ àwọn èèyàn àwọn olùmọ́sọ díẹ̀ fún wa nínú rẹ̀ òun náà ni kí olùgbàgbọ́ òdodo nífẹ̀ẹ́ fún ọmọ ọ̀yá rẹ̀ ìwọ̀n tí nífẹ̀ẹ́ fẹ́ ní ara rẹ̀ ìwọ̀n tó bá nífẹ̀ẹ́ fún ẹni ara rẹ̀ ní sọ́mọlá kejì rẹ̀ náà pàpà jùlọ ẹni tó jẹ́ mùsùlùmí nínú àwọn ọ̀wà bọ́lá ni nínú àwọn nínú àwọn ìwà abọ́lá òun náà ni kó máa pọ́n àlejò lé nínú àwọn ìwà abọ́lá òun náà ni kó máa fún ẹni tó ṣe pé bá ń kọ̀ fún wọ kò fún wọ ìwọ sì ń fún kàkà kó fún ń kọ̀ fún ọ tí wọ bá sì ń fún nínú àwọn ìwà abọ́lá lè nínú àwọn ìwà abọ́lá òun náà ni ká máa sàmójúkó ẹni ọba sàbòsí sí wa ẹni ọba sàbòsí sí wa tó bá wá forí jì lọ́dọ̀ wa ká sàmójúkó fún nínú àwọn ìwà abọ́lá ni nínú àwọn àwọn ọbọ́lá òun náà ní ká má ní aládùúgbò wa la táà bá ti mú ìnira bá aládùúgbò wa alámúlégbé wa táà ń jẹ́ nìkan tí ipá bá lò pẹ̀lú pẹ̀lẹ́kùtù nínú àwọn ọwà bọ́lá ni o nínú àwọn ọwà bọ́lá òun náà ní ká má sọ́ọ̀dọ̀ sí fún mùsùlùmí o ká tó bá

ẹni ọ̀dá ń bẹ nínú wa àwọn tí ọ̀dá ń bẹ nínú wa bí gbogbo mẹ́sẹ̀ rí lọ gbogbo àgbáyé nù ọgbọ̀dọ̀ máa gbọ́lá fún ìran ti ẹ lórí ìran àyókùn pàápàá jùlọ gẹ́gẹ́ bó bí Yorùbá ti máa ń ṣe gbogbo ẹni tí Yorùbá ti ń ṣe elédè Yorùbá ká ní pé wọn ọ̀dá tó wà lọ́jọ́ lójú wa pàápàá jùlọ a máa ń pa àwọn mí lẹ́lẹ́nu òkè lójú wa bí kálá dáa jù wọ́n lọ ni tó sì jẹ́ pé ẹni ọ̀dá jù wá lọ́nbẹ́nu wọn ẹni àwa náà wọn ẹni tó yẹ pé ọ̀dà rárá ń bẹ́nu wa àwọn tí ọ̀dà náà ń bẹ́nu tiwọn náà bí gbogbo wa torí lágbàlá ayé nù fọlọ́n bá kó tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá sí. nínú àwọn ọ̀wá abọ́lá òun náà ni kéèyàn má jẹ́ olófòófó gẹ́gẹ́ bá sọ níjẹjọ́ bákan náà kéèyàn sì má máa jẹun tí ó máa sọ̀rọ̀ ẹ̀yìn nínú àwọn àwọn abọ́lá lọ́wọ́ àwọn tá a jẹ́ fíṣàn ọlọ́run gbogbo àwọn nǹkan yìí òun lọ́lọ́ sẹ́rí bá ohun tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé inna Allaha yuhibbu mu'adiyal akhlaq ọlọ́run bá nífẹ̀ẹ́ sí gbogbo ẹni yóò tó báyìí pé ibá máa ń wùwà ìwà tó lékè láwùjọ tó ṣe pé ọgọ́rọ̀ àwọn èèyàn fi bẹ́ẹ̀ pé ìwọ wá wà nínú àwọn ìsìn bẹ́ẹ̀ nínú àwọn ọwọ́ abọ́lá òun náà nìkan ọmọ fún àwọn èèyàn lóúnjẹ pàápàá jùlọ ń gbà tìbí bá ń pa wọn àwọn tajẹ́ òsàn ọlọ́run nínú nǹkan ẹ̀mí ṣe pé èèyàn máa ṣe tọ́lọ́ bó tún máa nífẹ̀ẹ́ èèyàn òun náà ní kí wọ́n máa tàbójú kúrò ẹni tí bá máa ń tàbójú kúrò ọlọ́run bá máa nífẹ̀ẹ́ rẹ̀ ẹlẹ́yìn ẹgbọ́ tí alẹ́bíwa Muhammad sallallahu alaihi wasallam sọ pé aláhùnmọ̀ innaka afuwun tuhibbul afwa pàpọ̀ alìsírí ọlọ́wọ́n ọba ọba alámojúkò ní ọ ó sì nífẹ̀ẹ́ sàmójúkò sàmójúkò omi níbi àdísì ya rí pé ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ sí àmójúkúrò ẹni tó nípa máa ń sàmójúkò ọlọ́wọ́n bá nífẹ̀ẹ́ ru wọn ló jẹ́ kọ́lọ́wọ́n bá sọ nínú sọ́wọ́tò bá kọ́ra ní àyà 237 pé wà ń tá fún akọ̀rọ̀bòlù ẹ̀kọ́ òun ló súnmọ́ ìbẹ̀rù ọlọ́run anábíà muhammad sallallahu alaihi wasallam sọ fún àdé ìfẹ́ ní onípe wà máa zádà láwọ abúdàn lè afúwé ìlà ìgbà kò ní ọlọ́run bó ní lékún ẹkún ẹrú kan nípa pípọ́ máa sàmójúkó àti kọ́lọ́run bó fún ní ìyìn àti agbára láwùjọ tí túmọ̀ sí pé ẹni tí bá máa ń sàmójúkó ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ ẹja máa sàmójúkó fáwọn èèyàn ẹgbẹ́ wa ele inú kẹta ìgbọ́láwọn tí ẹ bá ń ṣe tọ́lọ́n bọ́ máa nífẹ̀ẹ́ èèyàn òun náà ní arif kéèyàn máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi gbogbo àlámọ̀rí alẹ́bíwá Muhammad sallallahu ó nífẹ̀ẹ́ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi gbogbo àlámọ̀rí kí là ń pè ní rí òun náà ní láti fún ìbáàdìhì yòrídù bí hìmọ̀ lèyí ọlọ́run ọba aláàánú ni táwọn ẹrúsìn rẹ̀ ó sì nífẹ̀ẹ́ sí nǹkan tó bá yẹ kó bá rọrùn fún wọn ọlọ́run ọba ò nífẹ̀ẹ́ fún àwọn ẹrú rẹ̀ ohun tó bá le bákan náà kò sì gbé kọ́ àwọn ẹrú rẹ̀ lọ́rùn ihun tí wọ́n bá ní lágbára òun là ń pè ní ìdẹ̀kùn òun pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run bá nífẹ̀ẹ́ bí ẹni bá ń ṣe fáwọn èèyàn kí wọ́n máa ṣe dẹ̀kùn fáwọn èèyàn kí wọ́n máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fáwọn èèyàn nínú nǹkan tí ọlọ́run ọba lóhun nífẹ̀ẹ́ sí ẹni tí bá wá ń pè bẹ́ẹ̀ náà ọlọ́run bó nífẹ̀ẹ́ sí iná gbàwá mi tí múslímù dání ìkẹgbà wá ó ní pé inna Allaha rafiqun ọlọ́run ọba ọba onípẹ̀lẹ́pẹ̀lẹ́ ni yuhibbu rifqa ó sì nífẹ̀ẹ́ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ wa yu'ti ala rifqi ma la yu'ti ala al-'unf ọlọ́run ọba máa fún ẹ̀yin ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ń di àlámọ̀rí ní ohun tí è fún ìmú nǹkan lè kókókó ìyẹn ni pé tí ẹ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ẹ ṣe dẹ̀kun pẹ̀lú àlámọ̀rí kan àṣeyọrí dé yóò rí ń bẹ́ẹ̀ èyàn máa bá ń bẹ̀ pẹ̀lú pé téèyàn bá mú nǹkan yẹn lè kókó nítorí ò ní bá àṣeyọrí bẹ̀ rárá ọmọ aláyé wọn ti rádà mọ̀ sí wà kódà àlẹ́bí sọ pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi tó dáadé kò sí ìkẹta lè fi nínú gbogbo àlámọ̀rí àwọn tá a jẹ́ ọlọ́run inú nǹkan tó gbé tíyàn bá ti ń ṣe ọlọ́run bá nífẹ́ èèyàn púpọ̀ ọlọ́run bá nífẹ́ sí ká máa yẹra wa tọ́gbọ́n gẹ́gẹ́ fúnra rẹ̀ ó yẹra rẹ̀ ó sì nífẹ́ káwa ní ọmọ wa ẹnu pé ká má tayọ ẹnu àlà ohun tí èèyàn jẹ́ jẹ ohun tọ́lọ́run bá ṣe kó ń tọ̀hún tọ́ bá fi èyí inú tí orí pé ọlọ́run bá gẹ́gẹ́ fúnra rẹ̀ òun ó ti fẹ́ jẹ́ kí àwa náà máa fi yẹra wa torí yiniyini kẹrù lè sì ní alábíwá muhammadu sallallahu alaihi wasallam sọ pé laysa ahadun ahabba ilayhi limajhu min Allah kò sí ẹni kankan tó wá jẹ́ kó nífẹ̀ẹ́ sí kéèyàn máa yìn tó tó bọ́lọ́wọ́n gbólóhùn yìí ọlọ́run bá fi yínra rẹ̀ ní àtàwọn ààyè ní lónírànrán tọ́lọ́run bá fi yínra rẹ̀ ó ń sí ọlọ́run bá ní pé kò sí pàápín bá ti fẹ́ yin ọlọ́run ọba tó táàrí ọlọ́run ọba yìí kò sí bá ti fẹ́ yin tó ọlọ́run ọba ti mọ̀ bá kàdára fúnra ara ọlọ́run ọba ó yinra rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ó fi jọ jẹ́ pé gbogbo bá níbi bá ti yin ọlọ́run ọba tó nínú àwọn nǹkan tí máa ń sọ náà ni pé lá ó ṣe tànẹ́ ààrẹ àǹtàkàmọ́ àtìmẹ́ta àlànà sìkì

tí àwó fi fábọ̀ ọ́sàdúrà fún torí kí eré rẹ̀ ní olè bá wú àdámà àwọn ọmọ èdè ènìyàn ní pé ta bá yẹra wa inú owó sì máa dùn àtàfi kọ́sẹ̀ àdámà èyí tí pé ọlọ́run bá fi sára ọmọ èdè ènìyàn nítorí pọ́lọ́run bá gẹ̀ẹ́gẹ́ ó nífẹ̀ẹ́ sí kí Muhammad sallallahu alaihi wasallam tí ó fi gbà wálẹ̀ tó bá ti jẹ́ gúdẹ̀ alùpìyàmà gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ọba yókù wọn ká láti lè ní ọlọ́run ọba lọ́jọ́ tọ́lọ́run bó sì dájọ́ ọ̀sọ́gbọ́n tí wọ́n fẹ́ dá pẹ̀lú ẹ̀yìn ọjọ́ náà ọlọ́run bó gbé sí wọn lọ́wọ́ títí tí ànẹ́bí wa Muhammad a fi wá fi fi fi tọ́lọ́n kó fi máa sọ pé ya Muhammad rẹ Muhammad sallallahu alaihi wasallam rẹ fara sàkígbórí rẹ dìde sáltọ́ọ̀tọ̀ léèrè wọn fún ọ wáṣfà tó ṣẹ́fà sípẹ̀ wọ́n gbọ́ ìpè rẹ ẹ̀yìn tánàgbà Muhammad sallallahu alaihi wasallam tí ó yin ọlọ́run ọba níjọ́ náà ó sí ọlọ́run ọba gan tẹ̀lé mọ́ ọmọ

ìwọ̀n mọ bá ṣe tó kù díẹ̀ káàtó gbé mi èyí tí wọ́n náà bá ṣe fún mi tó kù díẹ̀ káàtó èmi náà gbé mi torípa níbi wa Muhammad sallallahu alaihi wasallam pé laysa ahadun ahabbu ilayhi al-'udhr min Allah ọ̀sẹ́ni kankan tó nífẹ̀ẹ́ sí àwíjàre tó tó bọ́lọ́wọ́ bá ti gba àwíjàre iṣẹ́ máa ń gba àwíjàre púpọ̀ nínú àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn lọ́lọ́wọ́ bá torí ẹ̀sọ́ tíra kalẹ̀ ọ́

aláwọ̀bá sọ́nà ọ̀rọ̀ rẹ̀ pé wọ́n mọ́ kúnnà mọ́ àdìdí na àtà nẹ́bà àtàrà sóòlà àwọn ọlọ́wọ̀bá ò ní fi àjẹ́ ìdákẹ́kẹ́ ò títí tá sí rẹ̀ òjíṣẹ́ sí tọ́lọ̀bá bá sọ lé inú sọ́tọ̀ lè sọ́rọ̀ àárí pé ọlọ́wọ̀n ọba lódodo ó nífẹ̀ẹ́ sí àwíjàre ó sì fẹ́ jíkà náà máa gba àwíjàre kódà kó ṣe pé ń parọ́ lọ́wọ́ bàtọ́bá fọlọ́run bá bóra sílẹ̀ okùn ọkọ̀ lọ́run yẹn fọ́ ọlọ́run bọ́ba lékọ́ ọlá yóò mú pẹ̀lú ọrọ́ tí ń pa inú àwọn kẹfẹ́ pé tí ẹ bá tún ṣe ọlọ́run bá máa ń nífẹ̀ẹ́ yẹn púpọ̀ ni pé gbogbo ọgbà yóò tọ́rọ̀ bá dún yẹn tí yẹn sì fẹ́ sí ihun tí yóò fi ọ̀rọ̀ náà rinlẹ̀ pé lódodo bọ́ra yìí ṣe rí ní ọlọ́run bá máa ń nífẹ̀ẹ́ kọ́ máa ọlọ́run bá máa ń nífẹ̀ẹ́ sí kéèyàn máa fi òun gangan búra lórí ohun tó bá yẹ pé ó dún yàn láti jó nílẹ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam pé ìhìlífù bílá ẹ búra lóókọ ọlọ́run wọ̀ bárò ẹ ti ṣe rere wọ̀ sùdúkù ẹ ti ṣòdodo fa inna nínú hélíà wọn tí wọ́n sì bá jẹ́ ló tẹ̀kọ́ lálàáfíà ẹlẹ́ẹ̀kẹjọ inú kẹtẹ́ pé tí ẹ bá ti ń ṣe ọlọ́ọ̀bọ́ máa ní fẹ́yàn òun náà ní kí wọ́n jẹ́ olùtí ó ń tìjú kéèyàn jẹ́ nìkan tó pé ọ gbọ́dọ̀ máa tìjú kéèyàn ó sì jẹ́ nìkan tí ó máa dù àwọn ọmọ ìyá rẹ̀ láṣìírí ẹni tí bá máa ń tìjú tí sì máa ń bọ àwọn ọmọ ìyá rẹ̀ láṣìírí ọlọ́run bá máa nífẹ̀ẹ́ rẹ̀ níbẹ̀ o ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé inna Allah azawajal wa jal yòhìbù lè àyà wọ̀sátara dájájọ́ ọlọ́run bàbá lékẹ́ ọlá ọba tí máa ń tijú ni nínú ọkọ̀ tí ọlọ́run ọba tí àníbà Muhammad sallallahu alaihi wasallam tó fún ọlọ́run tàà lè bá nínú àlùkò àm òun náà ni àjíjọ ni tó yẹ pé àyíjù òun náà ni ọba tí máa ń tijú ó sì nífẹ̀ẹ́ sí tìjú bẹ́ẹ̀ ló nífẹ̀ẹ́ sí kéèyàn máa bòyàn láti rí ẹni tí bá máa ń bòyàn láti rí ọlọ́run bá nífẹ̀ẹ́ ẹni tí bá máa ń tijú ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ ọwọ́ tẹ́ jẹ́ òsìn ọlọ́run nínú nǹkan ẹlẹ́ẹ̀kẹ́sàn jẹ́ pé tí ẹ bá ti ń ṣe ọlọ́run bá nífẹ̀ẹ́ èèyàn kéèyàn máa jẹ́ nìkan tí yọ́ máa fán ara rẹ̀ tí ó máa rẹwà tí ó máa wẹ̀ lásìkò tí ó jẹ́ nìkan tí ó máa lọ sọ tásò ní dìrẹ̀ àmọ́ ọlọ́run ọlọ́run bá máa nífẹ̀ẹ́ rẹ̀ níbẹ̀ o Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam òun lọ sọ bẹ́ẹ̀ pé inna Allaha jamilun yuhibbul jamal ọlọ́run ọba wọ́n sọ fún wa níbi àdísì yìí pàpàjùlọ tí a fánú sí gbára yìí wípé ibi tí a ti máa ṣe nǹkan tó pé ọrẹwà nínú ọ̀rọ̀ ọ̀rọ̀ tó rẹwà ní ká máa sọ nínú ìṣesí ìṣesí tó ní ká máa ṣe o nínú ìwàsí ìwà tó rẹwà ní ká máa wù tàbá ti ń ṣe a máa wà nínú àwọn kìí pé ọlọ́run bá nífẹ̀ẹ́ sí a bá ti ń ṣe ọlọ́run bó máa nífẹ̀ẹ́ èèyàn òun náà ní kíyàn máa ṣe dáadáa níbi iṣẹ́ iṣẹ́

yóò sì fẹ́ rẹ̀ dáadáa ilé ìlọ́fà tí a níbi àwọn Muhammad sọ́lá sọ́sọ́ pé fàyídà ọ̀tántum wà á sì sínú lè kìtìlá nígbà tí a bá fẹ́ pa nǹkan ẹ pa dáadáa o wàyídà dábà tọ́m fàṣínú dìbẹ̀ ha tẹ bá sì fẹ́ dúbù nǹkan ẹ rí fẹ́ dúbù rẹ̀ dáadáa ìyàtọ̀ ń bẹ ní pé àwọn ẹ̀kẹ́ ń bẹ tó ṣe pé o lè rí dúbù àfikò jù ní nǹkan lọ́ọ̀kan ni ó fi kú òun láti ní gbólóhùn àkọ́kọ́ ń lọ tọ́ka lé lórí tábà wá ṣe é ká ṣe dáadáa bẹ́ẹ̀ náà wá láwọn kan tó pé a lè pa wọn pẹ̀lú dúdúbú bíi mùnímùní ìgbín ìjàpá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn ò ṣe é dúbú lọ́rùn àfi ká gbómi gbóná kaná kò ó kéèyàn wá kó sínú omi gbóná náà èèyàn pa wọn dáadáa ni yàtọ̀ sí ẹni tó kó sínú omi tútù tọ́wọ́ akọ̀ ọ̀tẹ́ tọ́wọ́ gbé lórí náà iná wá bẹ̀rẹ̀ sí gbóná ọmọ díẹ̀ díẹ̀ táwọn tó wá padà kú pẹ̀lú omi gbóná ẹ̀fà wọn pàkópa ní ẹ̀wọ̀n tí ẹ bá fẹ́ pa àwọn ọ̀rọ̀ àwọn ẹranko báyìí omi ó ti gbóná ìwọ́n wá fẹ́ dàn sínú omi gbóná náà ìyẹn pa wọn dáadáa nù fa ìdá ọ̀tá jọ ń pa sínú kìsìlá ó ń sọ ọlọ́run bá ní pé gbàtẹ́ bá fẹ́ pa nǹkan ẹ pa dáadáa wá ìdá dàbà tó ihun tẹ́ bá fi dúbù nǹkan ẹ̀rìpẹ̀ ọ̀pọ̀n kó mú dáadáa ilé ìní ẹ̀kọ́ èyí tí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó fi kọ́ wa bẹ́ẹ̀ náà wà ní ẹni bá jẹ́ pé òun náà wà ń ṣe iṣẹ́ kan iṣẹ́ tí yẹn ń ṣe yẹn tí yẹn bá wá ṣe dáadáa ọlọ́run bá nífẹ̀ẹ́ yẹn káàmù wà lápẹẹrẹ bí ẹni tó yẹ pé òun sọ wọ́n ní ọmọ pé aṣọ tó ń yìí ohun dáadáa lọ̀gbọ́ fi nífẹ̀ẹ́ rẹ ọgbà wọlé kó le yàtọ̀ sí pé kọ ẹ́ síbẹ̀ ọba ohun tó ṣe dáadáa ọ̀gá rẹ̀ ó níṣẹ́ rẹ̀ kódà irú aṣọ rẹ̀ ní ó kò lékè pé aṣọ yìí dùn wò bẹ́ẹ̀ náà ni wọ́n tọ́ jẹ́ rẹ́lẹ́rẹ́lẹ́ tó ṣe pé ń gbàtọ̀ fẹ́ kọ́lé fẹ́ni tó gbélé fún ọgbọ̀n mọ̀ sọ fún pé à yọ́ da tẹ́ra sìmẹ́ntì méje kí blọ́ọ̀kù yóò lè bá pẹ́ dáadáa ṣùgbọ́n pẹ̀lú gbogbo ọgbọ́n ráńdá lónìí pẹ̀lú blọ́ọ̀kù mẹ́rin sìmẹ́ntì mẹ́fà sìmẹ́ntì márùn-ún ọ̀pọ̀lọpọ̀ olé là ń gbé láàrin ọdún kan láàrin ọdún kan àbọ̀ tí dé bẹ̀rẹ̀ sí di agẹrẹmì tó jẹ́ pé a rí náà bí fìlà tó ti lọ tí wọ́n jẹ́ àwọn àgbàlagbà bí fìlà tí wọ́n ní gbẹ́ngbà táwọn fi ń kọ́sẹ́ sìmẹ́ǹtì 25 làwọn fi yọ lóòdùkà nígbà ọ̀yá wẹ́wẹ́rẹ́ ó di 23 nígbà ọ̀yá wẹ́wẹ́rẹ́ ó di 20 nígbà ọ̀yá wẹ́wẹ́rẹ́ ó di 18 15 làwọn di fáwọn ṣe fídọ́ọ̀mù lórí pé sìmẹ́ntì 15 sìmẹ́ntì táà ń gbà náà ó tó yàtọ̀ sìmẹ́ntì sí o ló ti wáyé pé àwọn ilé táà ń wí àwọn ilé àtijọ́ yìí wọ́n dùn wó wọ́n sì kì dáadáa kódà àwọn blọ́ọ̀kù mí bẹ tí wọ́n kó jọdọ̀ ní ìkẹ́kùn sí wọ́n ṣùgbọ́n àwọn blọ́ọ̀kù táwa ń ṣe lónìí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láti dáadáa bẹ́ẹ̀ náà wá ní gbogbo ṣẹ́ gbogbo yóò tàà bá ń ṣe níṣẹ́ ẹjá ṣe dáadáa tàà bá ṣe dáadáa ọlọ́run ọba nífẹ̀ẹ́ yọ́ máa nífẹ̀ẹ́ wa inú lọ́ha yòhìbù mínà lè ámìlì ìdá ámìlà ayé òṣìṣẹ́nà dájúdájú ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ tí gbogbo ẹni yóò tọ́bá jó òṣìṣẹ́ nígbà tí bá ń ṣe iṣẹ́ rẹ̀ tọ́bá ti ṣe dáadáa ọlọ́run bá nífẹ̀ẹ́ wọn apá àbáyà kí lọ́gbà àdísì náà jáde tí albanisi bá sọ pé àdísì náà dá àwọn iṣẹ́ tọ́ ọba ń ṣe ọ̀dántọ́ lórí ẹ̀ ọ̀tọ̀ ní pé kíyàn ṣe nǹkan dáadáa ọ̀tọ̀ ní pé ṣiṣẹ́ tó ń ṣe yẹn sọ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ní ṣiṣẹ́ lónìí tó ṣe pé iṣẹ́ tí ń ṣe mọ́ kò sì jẹ́wọ́ fún wọn mọ́ṣẹ́ náà àfi nínú bá máa ń ní ṣe ni pé iṣẹ́ tí yẹn bá ń ṣe mọ̀ nípa afẹ́ yẹn tí yẹn bá mọ̀ nípa afẹ́ yẹn ọlọ́run bá máa ń ní ṣe púpọ̀ dájájọ́ ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ sí iṣẹ́ yóò tí ẹnìkọ̀ọ̀kan yí bá ṣe nígbàtí bá ń ṣiṣẹ́ náà kó rí kó wọ́n dántọ́ wọ́n níbi iṣẹ́ yẹn yẹn pé iṣẹ́ yẹn yíhun rẹ̀ ó yíhun dáadáa nínú àwọn iṣẹ́ ni wọ́n ti gbé fóun bí àwọn tẹ́ ìtiwá bó ti pẹ̀ka sọ nílùú tiwa lónìí nù tó jẹ́ pé ohun tí yẹn bá mọ̀ dáadáa iná ìbẹ̀rẹ̀ tí yẹn ojú kò tí kí èyàn dáńtọ́ níbi iṣẹ́ tí yẹn bá mọ̀ yẹn àti ń bẹnu tọ́lọ̀ bá máa ń nífẹ̀ẹ́ yẹn látara bẹ́ẹ̀ nígbà tẹ́nì kọ̀ọ̀kan wá bá ń ṣe iṣẹ́ kan kárípa dáńtọ́ lórí iṣẹ́ náà tọ́lọ̀ bó lè bà nífẹ̀ẹ́ wa nínú ohun bá mọ̀ pé yẹn dáńtọ́ nínú ibi iṣẹ́ òun náà ní kéèyàn mọ̀ tìkún sẹ́yìn kéèyàn sì mọ iṣẹ́ yẹn kéèyàn mọ tojú tẹ́jẹ́ rẹ̀ iṣẹ́ yẹn ọba àjẹ iṣẹ́ ẹ̀sùn yẹn ni pé tọ́ba ikọ́ bóyá ọba ẹjẹ́ ń wà sí ọjà àfà àtọmọ kéwù ọkà máa jẹ pé bí ìfìlà ni ọ́ wọ́n ní àbálò wọ́n ní ẹgbàṣẹ́ dáwà òun ṣe wà sí káàkiri ohun tó dájú ni pé ọmọ àfi ìtọ̀ ọmọ àfi pọ̀ ọmọ nípa rẹ̀ ló fi ṣe ṣùgbọ́n tẹ́ ẹ̀ta àfá òrí bẹ́ẹ̀ ọ̀fẹ́ni tí ó lè gbá sí àfá òun yá fẹ́lẹ́ òun ẹ̀dá àfá lójíjì ní látara bí lò wá ṣe rí àwọn ìlú kan bẹ ó lè tàdédé máa jíṣẹ́ ọlọ́run àfikò ní sàtífíkéètì ẹ̀

wọ́n fi jẹ lèmọ́ mọ́sálásí ó sì mọ̀ pé ohun tó máa sí ibi ìmọ́mù rẹ̀ ní kọ́ máa ta àwọn àyà àwọn ṣúwàr àlọ́kọ̀ ọmọ ó dàbí ẹgbẹ́ àwọn ṣúra tó ọmọ dáadáa kò jú bí mẹ́wàá lọ àwọn ṣúra iná lọ ń pààrọ̀ láàrin ara wọn ó bá ti á tún gbìyànjú ọmọ jú sí àmà láti àmà yẹ́sàtà lóhun sí démínẹ́lì jínà ti wọnà iná ẹ̀dọ́ bá yí ọ tó fi ń kírun fáwọn èèyàn ọjà ojú bẹ́ẹ̀ náà ló ti ṣe wà lónìí ó sì pẹ́ra rẹ̀ lílè mọ́mù ó dájú pé ọmọ ohun tó ń ṣe bẹ́ẹ̀ náà wá ní àwọn nǹkan ẹ̀mí ìtọ́jẹ́ ayé bí iṣẹ́ ọwọ́ kéèyàn jẹ́ nìkan sí pé yóò ṣe ìkọ́nà ọba jẹ́ mẹkáníìkì rí pọ́ ọmọ sẹ́nẹ̀ dáadáa ó ojútẹ́yìn rẹ̀ ọba ìpe jẹ́ bẹ́ẹ̀ ọwọ́ náà

kájẹ́ nìkan tó yẹ pé ká dáńtọ́ níbi ìjọsìn ọlọ́run bẹ́ẹ̀ náà wá ní gbogbo àwọn nǹkan tó jẹ mọ́ ìfẹ́ ọwọ́ pátápátá ká dáńtọ́ lórí ẹ̀ àwọn tá a jẹ́ òsìn ọlọ́run nínú nǹkan tó yẹ pé tá a bá ti ń ṣe ọlọ́run bá máa nífẹ̀ẹ́ wa yóò máa nífẹ̀ẹ́ wa òun náà ní pé gbogbo ẹni yóò tọ́lọ́run bá ní pé kí sísín ó wáyé fún tó sí yàtọ̀ sẹ́ni tí kàtà ń dà láà títí kẹ̀ wáyé ni ọwọ́ ọkọ̀ síyàn ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ ẹni tí bá máa ń sín títí sí rẹ̀ wáyé ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ ó ń sọ ọlọ́run bá lọ́sọ bẹ́ẹ̀ ní sọ ibù kọ́rì ànábì Muhammad sọ́lá sọ pé iná lọ́ha yóò ìbòlẹ̀ ọtọ̀ iná lọ́ha yóò ìbòlẹ̀ ọtọ̀ dájúdájú ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ sí gbogbo àwọn tí wọ́n bá máa ń sín àwọn olùmọ̀ wọ́n sàlàyé lórí àlẹ́bí ní pé yẹ́rì hàmùkọ̀lọ́ ẹlòmí tún sí ohun òdúpẹ́ fọ́lọ́n àlẹ́bí òkè ọwọ́ afẹ́ máa fapá jánú àlẹ́bí ní pé gbà tó òkúpẹ́ fọ́lọ́n ìyẹn ló fi jẹ́ pé níbi sísí yẹn ìyẹn tó sí òní pé alábáríkà làádá lọ́lá fún gbogbo eléyìí tí ẹ bá sí ìyàn sọ pé alhamdulillah àwọn tí ń dẹ̀lẹ́gbẹ̀ yẹn sọ pé yarhamukallah ọlọ́run bá wa kí ọ ẹni ó sì yàn sọ pé yahdikumullah wa yuslihu ba'dakum ọlọ́run bá mi tọ́ ìsọ́nẹ́ o yóò sì bá mi ṣàtúnṣe gbogbo àlámọ̀ yìí ẹwọ gbogbo ohun tó gun péyàn sí lásán èyí tí ń bẹ fáwà mùsùlùmí eléyìí lọ́fà sánẹ́bí wa Muhammad sallallahu pé inna Allah yuhibbu al-muttaqin ọlọ́run bá nífẹ̀ẹ́ sí gbogbo àwọn tí ó máa máa ń sín ìdàkejì lọ́jà ó sí o fáwọn tí bá máa ń yán ó ń sí ọlọ́run bọ̀ fẹ́ jẹ́ áyán tí yíyán bá fẹ́ wá kápẹ́ tààbá rí gbé ní àfọwọ́ bu ẹnu wa torí sí ọlọ́run bá ní pé ńgbà tí ẹnì kọ̀ọ̀kan yín bá yán tẹ́ ẹ̀ bá fọwọ́ bò ó tẹ́ yánú gbàgàdà lọ́yìn ká wọ́n bá ṣe sí yẹn tó dúpẹ́ fọ́lọ́run ọwà náà tọ́lọ́run bá nífẹ̀ẹ́ sí ọlọ́run bá kó nífẹ̀ẹ́ sẹ́ni kọ̀ọ̀kan wa nínú àwọn tẹ́tí pé tá a bá ti ń ṣe ọlọ́run bó ti máa nífẹ̀ẹ́ wa òun náà ni ìtẹpẹlẹmọ́ iṣẹ́ tọ́ba bá súnà mu ìtẹpẹlẹmọ́ iṣẹ́ tọ́ba bá súnà mu ká máa fi ilẹ̀ kódà fífẹ́ òun ó kéré ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ anábìá muhammad sọ̀rọ̀ pé àhábùlẹ̀ àmàlì lọ́lọ́ ìtàn nínú àwọn ọ̀sẹ́ tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jù lọ òun náà nífẹ̀ẹ́ sí yẹn ń ṣe always pàpà yìí sọ iṣẹ́ tó bá bá súnà wà in kọlùlà àlébì ní bí iṣẹ́ yìí ọba kéré bó ṣe kéré tó yẹn tó ọlọ́run bá wà nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ lápèjúwe ẹni tó yẹ kó ti mú lọ́kùnkúndùn pé gbogbo ọjọ́ jùmọ̀jùmọ̀ pátá gbogbo omi táwọn yóò fi sàlọ̀ ọ̀la pátá yóò máa lọ ọrọ̀ ní jùmọ̀ tí ìbàdí kẹrùn ní rí pé mo kò ní sẹ́kùn àgé kan àfi tí ń bá wọn rọ́ mi kalẹ̀

kìí ṣe bẹ́nìkan ló gbé ẹran òun ló gbé ẹran rẹ̀ ọlọ́run bá nífẹ̀ẹ́ síra àwọn tí bá máa ń ṣe bẹ́ẹ̀ iṣẹ́ tí yẹn bá ti ń ṣe téèyàn ò gbéjú ilẹ̀ tó sì bá súnnà mọ́ ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ nínú rìwáyà mi àlẹ́bí ni pé inna ahabbal a'mali ilallah mọ́ọ́dún wìmọ̀ àlẹ́yìn nínú àwọn iṣẹ́ tọ́lọ́wọ́ bá nífẹ̀ẹ́ sí jùlọ òun náà níṣẹ́ ń kọ́ ìrùmínà torí pé kéèyàn òṣìṣẹ́ kékeré ṣùgbọ́n sẹ́yẹn gbogbo ògbàlèyàn máa ń ṣe èyàn gbé jùúlẹ̀ ó lóore jùṣẹ́ tó pọ̀ tíyàn padà wá gbé jùúlẹ̀ lọ ẹni tó ṣe pé gbogbo olóru lóru iná ìlọ́yìn láyò fúnra rẹ̀ ohun olè máyẹ̀ nẹ́fìlà ọgọ́rùn-ún rákà ọgọ́rùn-ún ohun olè máyẹ̀ nẹ́fìlà rákà ọgọ́rùn-ún ṣùgbọ́n ó ti mọ̀ pé tó ó kéré kí yínyẹn náà fìláraka méjì ó sì rọ̀ mí lọ́rùn dáadáa nígbà tí yẹn tẹ́sí sí tápì àti wítírì ní ilé kọjẹ́ márùn eléyìí rọ̀ mí lọ́rùn láti máa ṣe gbogbo òru ní sì rí ṣe bẹ́ẹ̀ ní gbogbo òru gbogbo òru olóore ẹni tó ṣe pé ó kì nẹ́fìlà mọ́lẹ̀ lọ látago méjì láàbọ̀ ní sì wá ń parí rẹ̀ láago márùn-ún lójoojúmọ́ lọ́wọ́ wọn máa ṣe tọba yọ padà pàápì náà nínú àwọn ṣẹ́ṣẹ́ pé tá a bá ti ń ṣe ọlọ́run bá nífẹ̀ẹ́ yọ́ máa nífẹ̀ẹ́ wa òun náà ni ìdíkọ́lù sùúrù rẹ̀ alẹ́lẹ́ muslim kíyàn máa jogún kíyàn máa fi ìdùnnú sọ́kàn ẹni ọba jẹ́ mùsùlùmí má sì nínú tó máa bá mùsùlùmí nínú jẹ́ ìdàkejì ní kí ọ jẹ́ máa wà ní tó máa dùn mùsùlùmí nínú ni o tó bá ti wà náà tó máa dùn mùsùlùmí nínú ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ oúnjẹ ọlọ́run bá sọ pé àhápùlẹ̀ tọ́ ọba fi sọ́kàn mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ á ọlọ́ọ̀bá mà nífẹ̀ẹ́ sírú sẹ́bẹ̀ o ọlọ́ọ̀bá kó jẹ́ kọ́ rẹ̀ ní àti ẹlọ́rùn ọmọ jọ jẹ́ pé ìdàkejì iná ẹ̀ ní ọmọ káwọ́ tá máa wà náà tí ọmọ apá mùsùlùmí nú jẹ́ pé ẹ̀ tí ìgbọ́ ọ̀sáfẹ́ náà ni gbogbo tí mùsùlùmí nú jẹ́ máa ń gbé wá ń díẹ̀ ó sí náà tó tọba ike sọ ọ̀rọ̀ tọba gbé wá inú ọ̀rọ̀ inú sẹ́sí inú wàtí ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ o ahabbul a'mali ila Allahi sururan tudkhiluhu ala muslim inú àwọn tẹ́tọ́ dájú òun náà ní ìdùnnú èyí tó fi sọ́kàn mùsùlùmí tó bá sí rẹ̀ ọlọ́run bọ́bá lè kí ọlọ́run bọ́ máa rí àpẹẹrẹ orí yẹn kọ́ máa rí lára rẹ̀ àwọn sàábí a máa ṣe bẹ́ẹ̀ o táwa náà sì rí láàrí gbogbo àwọn àdìsọ wáyé bẹ́ẹ̀ àfọwà jáde orí náà bílá ọ̀sàlẹ̀ ànẹ́bí Muhammad sàálà sán kóhun sì gbéyàwó níbi aṣọ tọwọ́ iná ẹ̀ làlẹ́bì ti mọ̀ àfọwà Abdurrahman bọ́nà áwù ọ̀sàlẹ̀ fánẹ́bí kóhun sì gbéyàwó níbi bá ṣe oore tọ́bá ipé ọba dáwà lọ́lá ká máa rí àpẹẹrẹ yẹn pé ọlọ́run bá ṣàánú ẹni ká má sí náà àwọn ẹnìkan tó yẹ pọ́lọ́run bá sọlá fún ṣùgbọ́n bí àkísà bí àkísà ni wọ́n máa wọ̀ kí lásọ wọ́n ń bẹ láwùjọ wà yìí tó ṣe pé gbogbo ọgbà ẹ máa rí wọn lẹ́ni tó ṣe pé àwọn èyí sí àmú ìmúra dáadáa ọlọ́run ti kẹ́ wọn wọn ò ní múra dáadáa wọn ò ní dùn wò níbi ká dùn wò níbi oore tọ́lọ́run bá ṣe fún wa ọlọ́run bá nífẹ̀ẹ́ wa o àlébíwá Muhammad sallallahu alaihi wasallam sọ pé إن الله يحب أن يرى أثر نعمته على عبده dájúdájú ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ sí kọ́ máa rí orípa àdẹ́rà rẹ̀ èyí tí ó ṣe fún ẹrú rẹ̀ tí bá ń rí orípa rẹ̀ pé ah, ẹrú mi mo ṣe ìdẹ̀ra fún ó sì fi ìdẹ̀ra yẹn ó fi hàn sí èmi ọlọ́run ọba pé lódodo ìdẹ̀ra yìí ń bẹ eléyìí náà lọ́wọ́ anú suratu Duha wa amma bi ni'mati rabbika fa hadith ìrí ànẹ́bí pẹ̀lú ìdẹ̀ra tọ́lọ́wọ́n bá ṣe fún bíbáwọn yẹn sọ̀rọ̀ lára àdẹ̀ra tọ́lọ́wọ́n bá ṣe fáwọn ànẹ́bí ọlọ́wọ́n ọba ni pé láti ìgbà táwọn ti dáyé ní àwọn ti mọ̀wẹ́ ní alùjẹ́nà làwọn ń ni ìdẹ̀ra náà sì tóbi kódà bí wọ́n bá ń sùn tí wọ́n jẹ́sẹ̀ kẹkàn fáwà yókù àwọn mọ̀ fáwọn wà lùjẹ́nà lọ tí wọ́n ní àwa lókùn ṣùgbọ́n síbẹ̀ náà wọ́n jẹ́ àbẹ̀lẹ́ ọ̀nkọ́lọ́n bọ́bá alékẹ́ ọlákó sí wálé ní àlùjẹ́nà ó má sí ní iná الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابه ومن تبعهم بسان إلى يوم الدين أما بعد adáko fún ọlọ́wọ́n bá wa a sì fẹ́ sífẹ́ fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí a sì fẹ́ fọ́lọ́ bá ara lé àwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí àpapọ̀ tó fi di ọjọ́ ẹ̀san lẹ́yìn eléyìí inú nǹkan tí a fẹ́ pè wá sákèèsì òun náà ni pé àwa tá jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ jẹ́ nìkan tá máa bẹ lọ́wọ́n bá ní gbogbo ìgbà pé kẹ́sẹ̀ wọ́n máa yẹ̀gẹ̀rẹ̀ kúrò nínú ìlànà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nígbà kọ̀ọ̀kan àdánwò bá àwọn èèyàn láwùjọ yìí oríṣiríṣi àdánwò ní kí n wọlé tọ̀ wá bá wọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n sì ń deviate kó nínú Islam lọ́pọ̀lọpọ̀ wọ́n sì ń lérò pé inú Islam làwọn wà nínú nǹkan ètò ikó tí dé sí gbọ́ wa òun náà ní pé àwọn èèyàn ọ̀yẹ̀wọ̀n ògbò tí wọ́n sì tún lọ sọ́ọ̀tì náà ele ìsì ń bà wá ní jẹ́ púpọ̀ tó pàpàá jùlọ àtà jẹ́ mùsùlùmí ọ̀rọ̀ ilé ìsì hàn púpọ̀ àwọn àwọn ni wọ́n lè sọ púpọ̀ lórí rẹ̀ pàpàá jùlọ tí ẹ bá súnmọ́ àwọn ọlọ́kadà dáadáa ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wa tí wọ́n ń lò jáàbù tó jẹ́ pé tí bá ti ń di pé wọ́n sọ ń sọ wọn kalẹ̀ báyìí tí wọ́n ti ń lówó báyìí arúnà ọlọ́kadà tó sọ pé àwọn gẹ́lẹ̀ àwọn òtù máa sọ pé àà ah, níboyà wá wáyìí madam ohun tẹ́lẹ̀ omi ọmọ sọ náà ní pé kọkíán owó sẹ́rẹ̀ ní ọgbà ẹjẹ́ mójú táwọn ìyàwó wa ẹjẹ́ mójú táwọn àbúrò wa ẹjẹ́ mójú táwọn àǹtí wa ẹjẹ́ mójú táwọn ọ̀yá wa ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ pé lọ́gbà àwọn obìnrin gẹn la fi ní pọ́blẹ́mù àwọn sì ni wọ́n dá wa nínú ewu tẹ́lòmí ọmọ pé ọ wọlé tọ̀hún jẹ́ẹ́jẹ́ tígbàgbọ́ òun òfin tẹ̀síwájú ìyàwó ẹlòmí ti mú omi wá láti sọ́ọ̀tí o tí ó sì rò sínú omi àmàlà tí wọ́n tún máa sọ jọ́ ní pé ah, àmàlà ò ní ìmọ̀ dùn wọ́n máa sọ pé ah, iṣẹ́ àwọn alàgbà dáhùn lára ẹni àbẹ̀lọ́n kọlọ́n bọba lè fẹ́ sàánú wa gbogbo àwọn ìyàwó wa yìí ká mójútó dáadáa àwọn nígun nígun nígun nígun nígun inú àwọn ti sàlàyé fún wọn bí àwọn chọ́ọ̀tì táwọn èèyàn lọ àwọn chọ́ọ̀tì méjì kan ń bẹ lọ́nà ọjà àgbẹ̀ ọ̀kan ń bẹ lórí òkè ọ̀kan ń bẹ nísàlẹ̀ ibi táwọn èèyàn nẹ́bẹ̀ gan-an látẹ́lẹ̀ ọ̀kan ń bẹ lọ́nà òkè o àwọn èèyàn nẹ́bẹ̀ gan-an láwọn àwọn mí wọn a máa ké pera wọn gan pé ẹjẹ́ àpàdé ní ìkíní alọ́pàdé lọ́hùn lẹ́lòmí bá ní àdánwò náà àwọn obìnrin yìí tí wọ́n bá ti ń wára wọn wọn àti dọ́gbọ́n gbé síra wọn láti ọ̀ọ́ pàtàdánwò tè ní òbí yá ìní ni mo lọ ọlọ́wọ́ ọgbà gbogbo ẹ̀ ìkanlẹ̀ lájọ́ sí nínú àwọn àdánwò látàrí lọ́dọ̀ àwọn obìnrin ni àmọ̀ pé àmọ́ náà àwọn obìnrin yìí ń bẹ lọ́rùn wa akẹ̀fí wọ́n lẹ̀ lásán ni ẹlòmíì ó kẹwà nú lé ni ó lè máa lò borí ó lè máa lò bóòrùn ṣùgbọ́n lòmí ò kírùn ẹlòmíì gan tó bá kírùn ó lè jẹ́ ṣùgbọ́n lásán ní nínú ohun tá ṣàlàyé fún wa náà ni pé a àwọn olùmọ̀ tí wọ́n ṣàlàyé pé àníṣẹ́ kí wọ́n wákàtí mara àwọn òfin ti pé fún ẹni ó mùsùlùmí ọwọ́ káàkiri kèfèrí ni ohun tí ló yẹ táwọn olùmọ́ fi wíbẹ̀ wọ́n ní 50 lọ́lọ́wọ́n ọba gbé wá fún àníbíwá Muhammad sallallahu alaihi wasallam wọ́n yọ́ọ̀kún yọ́ọ̀kún yọ́ọ̀kún yọ́ọ̀kún yọ́ọ̀kún ló fi padà fún márùn márùn yẹn náà lọ́lọ́wọ́n ní Musa tó ní kọ́lọ̀ ọdá padà tó ń sọ ọlọ́run bá fún ọkójú ń ti òun márùn yìí ní máa kọ́bọ̀ orí ayé ẹni ọba bá mi fi ọlọ́run bọba lè kíọ́lá yọ gbà lọ́wọ́ rẹ̀ kó tó di fọ́lọ́run bọba lè kíọ́lá tẹ̀ wá wá ó tẹ̀ gbé ohun kan wá wípé láàyò bá jálò lè kọlù lẹ̀dẹ̀ ìyà kò sí ohun tó lè yẹ àdéhùn lọ́dọ̀ èmi ọlọ́run ọba ọ̀rọ̀ tí ń bá so yífo Hamson wàíyà Hamson ó sọ márùn ni mo gbó fúnra nẹ́bí ṣùgbọ́n 50 ní fi máa fọ́ọ̀lẹ̀ fún yín nínú orí sáré lára nẹ́bí wa Muhammad sallallahu alaihi wa ẹjá súnmọ́ wọn ìyàwó wa káfíjọsùn yé wọn tí wọ́n máa lọ gbọ́ wà sí ẹjá máa ra kẹsẹ́ ti wà sí lọ lé yàtọ̀ sí wọ́n tó ń ra kẹsẹ́ ti orin lọ́pọ̀lọpọ̀ láwọn ìyàwó ń gbọ́nú lé àwọn kẹsẹ́ ti wà sí ẹmú lọ lé èyí tó bá bá wọn ní ẹ̀wí ẹjọ́ gbọ́ wọn náà sàtúnsára rẹ̀ gómìnà sàtúnsára rẹ̀ káwọn ọmọ ní ọgbọ́ látara ti ní náà àwùjọ àwọn mùsùlùmí sì máa dáa sí àmbẹ̀lọ́ kọ́lọ̀mọ́ kó sàtúnṣe ẹnìkọ̀ọ́ká wá bí a bá kùn sí kọ́lọ̀mọ́ kó sàtúnṣe wá àdánwò tí ó yí jẹ́ ká fi islam mọ́lẹ̀ ọlọ́dàkùn má jẹ́ alẹ́ sí o gbogbo àwọn tó yẹ pé àdánwò bẹ́ ń bá ọlọ́dàkùn àṣánú wọn o gbogbo ẹni tí ń banújẹ́ lọ ọlọ́dàkùn wà dùn nínú gbogbo ẹni tí ń sunkún lọ́wọ́ ọlọ́dàkùn pa wọ́n lẹ́rìn àwa tá ń rẹ́rìn ọlọ́dàkùn pa wọ́n lẹ́kọ́ àwa tá ń dunnú ọlọ́dàkùn pa wọ́n jẹ́ o ìrìn àjò ọlọ́run tí wọ́n máa lọ orí wọ́n máa bọ̀ rí o gbogbo àwọn òkú àwọn mùsùlùmí bá ṣàforíjì fún wọn o àwọn tí ń jìyà lọ́ba lórí wọn àwọn tí ń rí kẹlọ́ba ṣàlékùn kẹ wọn gbogbo àwọn tára ní bá jogún àlàáfíà fún wọn aláwọ̀rọ̀pàá ni a ti nà sí kìrì